a kú ojúmọ́ ojúmọ́ re tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ àlàáfíà àti ẹ̀mí gígùn ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba tó jí wa sáyé tó jí wa sáàyè wa ọba tó jẹ́ kí a gbé apá apá wa ṣe é gbé a ní alájú wa ojú wa ṣe é là a rí ẹnu yìí àti ẹ̀ lè fi sọ̀rọ̀ a tún wá lè rìn ọba tí ò jẹ́ ká bára wa ní mọ́ṣúárì ọba tí ò jẹ́ ká bára wa ní gbóbì ọba tí ò jẹ́ ká wà ní ìdùbúlẹ̀ àìsàn ká wà nínú rọ́jú jẹ rọ́jú mu rọ́jú jẹ lọ́wọ́ ọlọ́run ìbọn ọlọ́run olódùmarè àtẹrẹrẹ kárí ayé arírun àlá ọba mi ti ń bẹ tó ní ká máa bẹ ọba tí ń wà tó ní ká máa wà àkókò ràbàtà tí ń mi gbó kìjikìji ọba tó kanlẹ̀ tó kòkè ìbà ọlọ́run olódùmarè lónìí tó jẹ́ kémi àti yín ká jí ayọ̀ òun ló mọ wà lónìí mo ní ojúmọ́ ire náà lètò níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà ẹnikẹ́ni tí kò bá ní ìlera kò sóhun tó lè béèrè fún mo ní tó bá jẹ́ towó ni á ní ẹgbẹ́ sẹ́gbẹ́ kan tó bá yẹ pé ti ọ̀rọ̀ ni á ní ẹgbẹ́ sẹ́gbẹ́ kan kò lè lépùn fẹ́ bímọ kò lè lé nǹkan kan ju wípé kò sọ pé ha fún mi lálàáfíà o ìdí nìyẹn tí mo fi máa ń sọ wípé ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé iṣan ara yín ẹ̀jẹ̀ ara yín àti tèmi náà ọmọ aráyé ò ní fi dè wá mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè tábáwárẹ́ ni tí a ti fi àìsàn náà dè mọ́lẹ̀ ọlọ́run tó jẹ́ pé olùwòsàn ni a ní àwòrú ẹni bẹ́ẹ̀ sàn láṣẹ ọlọ́run olódùmarè níbo ni mo ti wá ń dá bí ẹdun tí mo ti ń rọ̀ bí òwe a ní orísun ni orísun làgbà àwa kì í bá wọn wá ẹ̀rà tí kò bá lẹ́yìn nínú ohun gbogbo tó ń jáde lórísun tiwa yìí ó ohun tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye ó ń tún lé ṣe ó ń táyé ọkùnrin ṣe ó ń táyé obìnrin ṣe ó tún fún fún wa ní ìwòsàn gẹ́gẹ́ bí ètò tiwa yìí Fóyèkẹ́ Ináolájí ó mà lórúkọ tèmi o orí ètò tẹ́wá wà òun náà ni lónìí kí la fẹ́ máa gbé yẹ̀wò a ní à ń sọ nípa hmm, bẹ́ẹ̀ tí mo pé nípa ìlera ni ohun tó jẹ mí lógún jù nínú lórí ètò yìí náà ni pé bí àlàáfíà ti yín òun gangan gangan gangan òun ni wàhálà tèmi òun gan lèmi gan bá kiri ṣùgbọ́n kí la wá fẹ́ gbéyẹ̀wò lónìí à ń sọ̀rọ̀ nípa stroke a ṣẹ̀ṣẹ̀ máa sọ ṣùgbọ́n tẹ́lẹ̀ iye tó tèní ó tún máa jẹ́ àrà ọ̀tọ̀ nítorí pé ọ̀jọ̀gbọ́n tí mo gbé wá wọ́n mọ ìfun àti ẹ̀dọ̀ nípa bí a ṣe lè ṣe ìtọ́jú àrùn stroke ìyẹn àrùn stroke tá à ń sọ nípa rẹ̀ àrùn rọlọ́wọ́ rọlẹ́sẹ̀ ẹni tó bá ti bá ọlọ́run á fún yín lálàáfíà ẹni tí kò tí ì kàn mo ní à ibi wàhálà àjálù kò ní kan èmi àti yín dókítà yín ti wà lórí ìkàlẹ̀ láti bá mi pín lénìí láti bá mi pín nípa kí là ń pè ní àìsàn ra lọ́wọ́ rọ̀ lẹ́sẹ̀ tí olóyìnbó ń pè ní stroke ṣùgbọ́n ká tó máa lọ síbẹ̀ àní hmm, ṣaláì má mu omi ọgbọ́n ẹ wá béèrè lọ́wọ́ mi pé kí tiẹ̀ lomi ọgbọ́n tòní omi ọgbọ́n tòní ó ní agbára òun náà ni alágbára àwọn àgbàlagbà máa sọ pé alágbára má mèrò bàbá ọ̀lẹ ni bàbá òun alágbára má mèrò ṣe wá jẹ́ bàbá ọ̀lẹ nígbà téèyàn lágbára tán tó tún wá jẹ́ ọ̀lẹ ni agbára wo ló ní ipò wo ló wà lónìí ọ̀nà owó gángan ló gbé lò tó fi ń lo agbára rẹ ọ̀nà agbára máa pín yẹlẹyẹlẹ ni ṣùgbọ́n àwọn ọba díẹ̀ ni wọ́n bá wa sọ lórí ẹ̀ lónìí torí pé tá a bá sọ̀rọ̀ nípa agbára a lè sọ pé alágbára tó ní tó jẹ́ pé eegun ẹ̀ ó kárú fín alágbára tó lè sọ pé àníṣe òun lè wú gbòǹgbò yìí òun lè lagi òun lè agbára tá a fojú rí nìyẹn àwọn agbára kan wà tí a kò fojú rí tó yẹ pé Ọlọ́run ní í fún yàn irú àwọn bíi wòlíì irú àwọn bíi àáfà irú àwọn bíi bàbá wa àwọn oníṣẹ̀ṣe àwọn agbára kan wà tí Ọlọ́run tún fún irú àwọn èèyàn yẹn tó yẹ pé wọ́n tún lè fi ṣe ìtọ́jú lọ́nà kan tàbọ́nà mìíràn alágbára kan sì wà tó yẹ pé òun lè máa lo agbára tiẹ̀ lórí ìyàwó tirẹ̀ nìkan ni ìwọ́kẹ̀ àfi kó máa gba lọ́tún kó máa gba lọ́sìn agbára tiẹ̀ nìyẹn lọ́nà kan tàbí ọ̀nà mìíràn ṣùgbọ́n tá a bá wá wò ó dáadáa agbára tí Ọlọ́run fún ìwọ gẹ́gẹ́ bí aṣíwájú gẹ́gẹ́ bí olóye gẹ́gẹ́ bí onímọ̀ gẹ́gẹ́ bí alágbára kí ni o fi agbára yẹn ṣe agbára tá a wá fún ìwọ pé bóyá agbára tá a lè fojú rí báyìí ni pé ah, eegun mi karu mo eegun mi báyìí <laughs> mo lágbára Ọlọ́run fún mi lé eegun dáadáa eegun yẹn kí ló fi ṣe nítorí agbára tó o ní o ti lò lọ́nà kan tàbọ́nà mìíràn ojú ti lọ o ti lo agbára yìí lọ́nà kan tàbọ́nà mìíràn nínú kó lọ jà lọ́tún kó lọ́jà ló sìn wípé mẹ́nẹ̀ tán bá láì ò ní gbà tán bá lọ́tò ò ní dákẹ́ nítorí pé o mọ̀ ẹ́ pé agbára ni bíyàn mẹ́wàá dúró báyìí wá mú ní ẹsẹ̀ ti lọ. wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára tá à ń sọ yìí gbogbo ojú wọn báyìí ló ti ní oríṣiríṣi máàkì ló wà ń bẹ̀ nítorí pé bí wọn ò fún ní àdá wọn á fún ní ọ̀bẹ bí wọn ò fún ní ọ̀bẹ wọn á fún ní oríṣiríṣi àpá ló ti wà lára nítorí pé wọn rò pé àwọn lágbára àwọn yẹn náà ń pè ní alágbára má mèrò nítorí pé wọn ní agbára ṣùgbọ́n wọn ò ní èrò ọ̀pọ̀lọpọ̀ alágbára náà ló jẹ́ pé stroke yìí lóde mọ́lẹ̀ báyìí o nítorí wàhálà lọ́tún wàhálà lósì ni ìrònú gbá ìrònú ọ̀tún ìrònú àgbo ni tí àìsàn eh, oríṣiríṣi fi wọlé sí i lára kí ló ń fi agbára rẹ ṣe ọ̀nà wo ló gbà tó fi ń lo agbára yìí agbára tọ́lọ́run fún ẹ ìwọ kọ́ ló ní ọlọ́run ló fún ọ kó fún ẹ wípé kí ìwọ máa fi lò ó láti fi bá tàwọn èèyàn jẹ́ ẹ jẹ́ kí n wá lọ sórí tàwọn alágbára ètò pé ọlọ́run gbé agbára lé lọ́wọ́ ní ọ̀nà kan àtọ̀nà mìíràn agbára kan la fi ń lo ewé àti egbò agbára tọ́lọ́run fún ènìyàn ni agbára kan làwọn dókítà ń lò tí wọ́n fi mọ̀ bí a ṣe lè fi abẹ́rẹ́ fún èèyàn oògùn tá a lè fún tó lè fi ṣe kí ni o tó lè fi ní ìwòsàn agbára kan làwọn òyìnbó wa ní tí wọ́n fi ṣe oríṣiríṣiríṣiríṣi lọ́nà kan tàbí ọ̀nà mìíràn ọlọ́run ló fún wọn ní ọgbọ́n àti agbára tí wọ́n fi gbé sílẹ̀ ṣùgbọ́n ọgbọ́n àti agbára tí ọlọ́run fún ìwọ báwo ló ṣe ń lò ó ọ̀nà wo tó fi ń ran àwọn ènìyàn lọ́wọ́ ìwọ agbára tó dá ah, sórí agbára tí mo ní ìmọ̀ àfiṣẹ́wọ́ ìwọ ni wọn gbọ́dọ̀ tọ́ wọn ò gbọ́dọ̀ kàn ẹ́ léèwo wọn ò tiẹ̀ gbọ́dọ̀ ṣẹ́ rárá nítorí pé o jẹ́ alágbára nítorí pé ọlọ́run gbé agbára fún ọ nítorí pé o ní ìmọ̀ tàbí ọ̀nà mìíràn ó wá sọ pé ẹ̀dìẹ́ dà mí lógun ni màá fọ́ lẹ́yìn ni o máa fọ́ ẹ̀yìn ẹ̀ ni agbára tó o ní ṣe ló fi bá tàwọn ọmọ kan jẹ́ nígbà tó wà ní ipò arúgbó báyìí ìwọ náà wo ipò tó wà wo ipò tó ti fi agbára ní ìgbà ìbẹ̀rẹ̀ tó fi lò wá wo ipò tó wà ọmọ ọmọ tiẹ̀ gangan òòrẹ́ nìkan kan nu wọn mọ́ àwọn ọmọ àdúgbò tó yẹ kí wọ́n tún ṣe ẹ́ lóore kán bò ẹ́ láṣìírí kán fún ẹ láṣọ kán fún ẹ lóúnjẹ gbogbo wọn ló máa ti pa tán nítorí pé oníwọ̀ ní agbára gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn obìnrin ọkùnrin tó yẹ kó súnmọ́ ẹ ló ti fi ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn agbára tó o ní o ti fi balẹ̀ ayé wọn jẹ́ o wá wà ní òkolombo bí ènìyàn tó wà ní ìhòhò tí ò rí ẹni fi aṣọ bò rárá àwọn agbára kan lélẹ́yìí báwo lo ṣe ń lo agbára yìí ní àsìkò tí o wà yìí o ti lo agbára yìí lórí ọmọdé o ti lò lórí àgbà o ti lò lórí ọkùnrin o ti lò lórí obìnrin ṣùgbọ́n wá wò agbára yẹn wá ń kó báyìí lọ́wọ́ tó wà yìí agbára yẹn wá ń yọ ẹ́ agbára yẹn wá ń kó ìyà jẹ ṣùgbọ́n wo alágbára tó fi ọgbọ́n lo agbára wo alágbára tó mọ èrò wọ́n alágbára tó mọ ìpín wọ́n alágbára tó bẹ̀rù ọlọ́run wọ́n alágbára tó mọ ọlọ́run alágbára tó mọ ọlọ́run bí wọ́n bá ṣẹ̀ ó ní ọ̀nà tó máa gbà nínú ayé ẹ̀ tó máa fi lo agbára ẹ̀ á ní n sì lè ṣe n lè ṣe torí tí n bá ní kí n bínú màá ṣínú bí alágbára tó mèrò nìyẹn o ó ní tóun bá ní kóun bínú òun á ṣinú bí tó bá sì ti ṣinú bí ohun tó dára á bàjẹ́ ṣùgbọ́n ní èrò ìjìnlẹ̀ ó ní ọkọ̀ ìjìnlẹ̀ bó ṣe ní agbára tó bó ṣe ní òkìkí tó bó ṣe ní ìmọ̀ tó bó ṣe ní ọ̀nà tó fi lè bà tèèyàn jẹ́ tó fi lè tún tèèyàn ṣe tó ó mọ èrò ó fi èrò sí ó fi ìmọ̀ sí ó fi sùúrù sí ó rántí ọjọ́ alẹ́ wípé gbogbo ohun tó ń dọ́kọ ni wúrà òní la rí a kò mọ ọ̀la àárọ̀ la wà ya kò mọ ọ̀sán ẹni tó wà lọ́sàn-án kò máa mọ alẹ́ àárọ̀ ló ti rí rí ẹni tó tiẹ̀ mọ alẹ́ kò mọ ọjọ́ àti sùn bí ó ṣe rí ìdí nìyí tí mo fi wá pé ìwà lágbára ṣọ́ agbára lò nítorí pé agbára a máa pa ni agbára a máa rán ènìyàn lọ sí ibi tí kò fẹ́ agbára a máa sọ ènìyàn sínú àìsàn agbára a máa fìyà jẹ ènìyàn agbára a máa nini lára agbára a máa tún gba agbára lọ́wọ́ ẹni tó tún ní agbára. nígbà kan rí o lágbára bó o ṣe ń wò mí nílé ṣùgbọ́n nísinsìnyí kọ́ ò lágbára mọ́ torí pé agbára tó o ní ti gba agbára lọ́wọ́ alágbára rẹ̀ nítorí pé o ṣe agbára yẹn lò ní àsìkò tó yẹ kó o lò ní dáadáa ìwọ wẹni tó lo agbára rẹ̀ dáadáa ọjọ́ alẹ́ wọn á sùn ọjọ́ alẹ́ wọn á dára àwọn ọmọ tó jẹ́ tiwọn àwọn ọmọ tí kò jẹ́ tiwọn òun ni wọ́n máa ṣe ìkẹ́ wọn wọ́n máa ṣe àpọ́nlé wọn wọ́n máa yẹ wọn sí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ wọ́n máa fún wọn jẹ àsìkò tí wọn lè jáde mọ́ àwọn agbára tí wọ́n ní tí wọn ò lò àwọn ọmọ náà ni yóò wá máa tọ́jú wọn yóò máa ṣe ìkẹ́ wọn báwo lo ṣe ń lo agbára ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé báwo lo ṣe ń lo agbára tí Ọlọ́run fún ẹ ìwọ kọ́ ló ní ò ní tó ní ìwọ ló ní ọlọ́run ni láìsí ọlọ́run kò sí ìmọ̀ yẹn níbẹ̀ láìsí ọlọ́run kò sí agbára yẹn níbẹ̀ ẹ wo abọ́rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ á dó dídí Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi ojúmọ́ ire lètò níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lè ẹ̀mí gígùn àti àlàáfíà ẹ má jí kúrò níbẹ̀ torí pé dókítà mi wà ní ìkàlẹ̀ stroke tí àwọn Yorùbá mọ̀ sí àrùn rọlọ́wọ́ rọlẹ́sẹ̀ ọ̀nà tá a tún wá fẹ́ gbé tè ìgbà ó ní agbára nítorí pé bá a ṣe ní ìṣòro fún stroke yìí bẹ́ẹ̀ ni solution ọ̀nà àbáyọ tún wà lónìí náà ni ìdí rẹ̀ pé ponílé pálẹ̀jò pọkùnrin pobìnrin pọmọdé pé àgbà kó sọ pé Fúyèkẹ́ Ẹnọlá ti jí ti dóde lórí Orísun Orísun làgbà ẹ jẹ́ sáré dókè lọ́hùn-ún